وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون الحمد لله الذي يخلق من يشاء كيف يشاء والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبكم ولو أباوة ولو أباوة بتي أمن دا إداري لنا تي أوه gbogbo ohun tí a rí àti táàrí ọlọ́run gbogbo ẹ̀ ní ń sọ̀rọ̀ àti tí ó sọ̀rọ̀ ọlọ́run nínú àwọn ẹran àárí àwọn oríṣiríṣiríṣi nínú àwọn ẹja àárí àwọn oríṣiríṣiríṣi nínú àwọn kòkòrò àárí àwọn oríṣiríṣi ọlọ́run ọ̀dá gbogbo abákanáà ọba tí ń dá ẹ̀dá yìí òun náà ni Allah adúpẹ́ fún ọlọ́run ọba náà àwa adúpẹ́ fún lérí bó ṣe dá gbogbo wa adúpẹ́ fún lérí gbogbo bó ṣe ya fọ́tò gbogbo wa nítorí bẹ́yìn bá ní tòun pọ̀ bọ́bá tó wẹ̀ yóò tún rí tẹlomi tó ju tiẹ̀ lọ ló ṣe jẹ́ pé gbogbo wa pátá bàbá ti jí àbá ń ronú lérí agbára ọlọ́run tó fi dá wa gbogbo fọ́tò tọ́lọ́wọ́ bá aláàbá fi yà wá gbogbo ọ̀nà tó bá gbé ìdẹ́dà wa gbà káfà máa sọ pé alhamdulillah ọlọ́run bá ta dúpẹ́ fún náà abẹ́ pẹ̀lú agbára rẹ̀ ọlọ́mọ sọ wá bá aláà tó fún àwọn abẹ́lẹ̀ ọba aláà kọ́lọ́wọ́ mọ́sà wọlé àánú ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sà wọ́wọ́ sàn lórí gbogbo àwọn ààrẹ nípa wà fà á kọ́lọ́wọ́ ọba aláà ó fún ọ ní sùúrù àti ìgẹ̀ fánàbíwá Muhammad a máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fánàbíwá Muhammad sallallahu àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ yìí èyí tó ti àjò nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Qur'an èyí tó dájú nínú ọ̀nà tó yẹ máa ń tọ̀ òun náà ni ojú ọ̀nà burú jáì tó gbọ́dọ̀ jìnà sí òun náà ni ẹ̀sìn tí wọ́n gbélẹ̀ tí ọ̀lẹ́rìí ọ̀ráyà fún aládìsínkọ́ ọlànàbí ọ̀sọ̀rọ̀ ọgbà yìí kí lẹ wá pé wọ́n lẹ́sìn ni wọ́n èpè lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é gbogbo bídíà pátá àná ni ìròṣì ní wúkọ àná kọjá sáà ìjánná iná ọlọ́run lè yọjà sí abẹ́lẹ́ nínú àná rẹ̀ kọ́lọ́mọdé àmọ̀ sí bídíà àwọn tí wọ́n ń ṣe é kọ́lọ́mọ́sàdé wọn kò bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn elétò àti gbogbo àwọn ọmọ ìyá wa àwọn tí wọ́n rí mi tí wọ́n gbọ́n tí ń sọ àwọn tí wọ́n gbọ́ tí ń sọ tí wọ́n rí mi mo kí gbogbo àwọn tí wọ́n lè dárìn abẹ pẹ̀lú wíṣà mo kí gbogbo àwọn tí ọlọ́wọ́ bá aláà tó pánlé àkàràmọ́mọ́láhù bil ibtila ọlọ́wọ́ bá lọ́dọ̀ ọlọ́run wọ́n wá kí àwọn tí wọ́n ń gbọ́ mi tí wọ́n rí mi tí wọ́n ti fi ara wọn tí wọ́n fi rìn débí gbogbo àpáta ìlà ń bẹ lábẹ́ àdáwò ọlọ́run gbogbo yìí ti ń náà bá o àdáwò tàlómì ti ń gbọ́ tí ń rí tí ń rìn gan ó ju tàlómì tí ò rí lọ yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba wa òun lọ́sàwájọ sí ní ó wá ní tẹ́yàn fi sẹ̀sìn mí ìṣòro tí dé tẹ́yàn fi sẹ̀sìn dà kọ́lọ̀mọ́jọ́ sẹlẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa mo kí gbogbo àwọn ìmáàmù wa àwọn bàbá wa àti gbogbo àwọn àlùfáà wa àti gbogbo àwọn elétò kọ́lọ̀mọ́sá bá ti ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa ilé ẹ̀kọ́ tá wa òun náà ni ilé ẹ̀kọ́ ní wọ́n ti ń bójú tó àwọn tí wọ́n ní ìpèníjà àwọn special needs àwọn tí ọlọ́run bá aláà tó sàpọ́nlé wọn pẹ̀lú ọ̀kan nínú àwọn àdánwò rẹ̀ ìdọ́gajù nínú àdánwò òun náà ní kéèyàn má jẹ́ mùsùlùmí òdodo ìdọ́gajù nínú àdánwò òun náà ní alìrákọ́tú ní annasíyà kéèyàn má gbádùn lẹ́mìí kéèyàn má mọ́ ọlọ́run ọba rẹ̀ òun lọ́gajù nínú àdánwò apá ni ẹsẹ̀ níbẹ̀ náà àwọn wòlé ọlọ́run wọ́n ya wòlé lọ́jẹ́ pé ìdánwò ya wòlé náà ni ẹ wọn rí rìbúrí wọn gbọ́gbọ́ gbogbo wọn rí rìbúrí ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ ẹ̀sìn wa mo kí gbogbo wa pátápátá tẹ́ rí wọ́n bó kéré kan ní alqadar òun náà nígbà ọlọ́run ti kọ kádàrá kalẹ̀ lọ́lọ́wọ́ bá ti kọ bá ṣe wáyé àtọ̀nàdágbà wáyé àti bá ṣe rí tabadénu ayé káwá ti gbogbo ẹ̀sìnú kádàrà ọlọ́run ká má fi kọ́ ayé lọ́rùn ká sì má fi kọ́ ìgbà ká má fi kọ́ àsìkò lọ́rùn ká má fi kọ́ àwọn mẹ́lú dọ́kítọ̀ àwọn ní dọ́kítọ̀ ló ṣe mi sẹ́yìn wọn lọ sọ bí dàbá yìí bí dọ́kítọ̀ ò sí jẹ tẹ́lẹ̀ bó ṣe dàná nù gbogbo apáta ètò ga jù nínú àdánwò ọlọ́run ní kéèyàn mọ́ wà ní jẹ́ kéèyàn wọ náà ọlọ́run àdéhùn tó ga jù abẹ́rẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sàn ìgbẹ́ náà lè wọ wa títí wọ́n ní kí n gbéyàwó èèyàn máa yá mi nílùú ọ̀yọ́ la wà bí ìlú ọ̀yọ́ ńlá wà ń bí ọlọ́mọsà bá ní wà pẹ̀lú yín ní ilé ẹ̀kọ́ àwọn tí wọ́n ní ìpèníjà ìdáfẹ́ gbéyàwó náà ní fíkùn ìsìlámi an zawil ihtiyajati alhaasa orúkọ táwọn afẹ́sí máa ń pè wọn lárọ́wọ́ ní àwọn special name kí ni àgbọ́yé ẹ̀sẹ̀ nípa wọn kí ló yẹ ká gbọ́yé nínú àwọn ìṣe dáadáa sí wọn kí ló yẹ káwọn náà gbọ́yé lérí bọ́lọ̀ ti fi wọn àwọn nǹkan wọlọ́yẹ kí wọ́n máa rò àwọn nǹkan wọlọ́yẹ kí wọ́n máa ṣe àwa tí ni o kí ni àwọn òkúùkùn àwọn ìwọ̀ táà gbọ́dọ̀ fún wọn àwọn àkíyèsí fáwa náà àwọn àbójútó tọ́lọ̀ ń gbé fáwa lọ́rùn láti máa fi ràn lọ́wọ́ torí wọn ní special need ìtumọ̀ ni pé àwọn ẹ̀sà kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ̀wọ̀n bá aláàdára fún wọn tọ́lọ̀wọ̀n bá aláàwá fẹ́ káwà ká máa bí abùkátà wọn lẹ́yìn bí abùkátà ọlọ́run ká mọ́ fi wọ́n lẹ̀ káwà pẹ̀lú wọn ká mọ́ wá fi wá ojú rere ọlọ́run nítorí pé àlàìbádàtú ẹ̀rí ẹ̀sìn ní kẹtíra ọ̀pọ̀ gan o nínú ẹni kágbàgbọ́ kákírun kágbàwẹ̀ kálọ́mọ́kà àti sàárà ìmọ̀ wá sàkólé kan lérí àwọn tí ọlọ́wọ́n bá aláàbá ń níwò ara ẹ̀sìn wọn aya 68 a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní wa rabbuka yakhluqu ma yasha ọlọ́wọ́ bá ní ọba rẹ̀ wa Muhammad bá mi júwe rẹ̀ fáwọn èèyàn wípé òun ní ma dá ẹ̀dá tọ́báwù lọ́nà tọ́báwù wa yakhtar yóò sa ẹ̀dá lẹ́sà yóò wá ya fótó rẹ̀ bó ṣe wù ú yóò ní ìwọ ìyàtọ̀ láàrin wọn kálíbà mọ̀ pé èmi ọlọ́run ọba lọ́ba lágbára wọ́n yà kọ́tà ọlọ́run yọ yọ afọ́jú lọ́dọ̀ bàbá àti ìyá tó rí náà yà kọ́tà ọlọ́run ayọ àfin ní lọ́dọ̀ bàbá dúdú àti ìyá dúdú ọlọ́run ọba àlá pé adá ń wù yóò sì ṣẹ̀ṣà ń wù yóò ní ìwọ ọyá ìwọ dàbáyì ìwọ dàbáyì ìwọ dàbáyì gbogbo bí kálukú bá bára wa àwa ká sọra wa dà bẹ́ẹ̀ ẹnìkan kó sì sọ wa dà bẹ́ẹ̀ ọlọ́run bá aláàlọ́ kọ́ ọ́lẹ̀ fún wa bẹ́ẹ̀ wọ́n yà kàtàrù màkàna lahumul khiyara ọlọ́run ọba ní ọmọ èèyàn kò sí ìṣẹ̀sà lọ́wọ́ wọn tẹ́rí ẹlòmínà bẹ tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun ní gbèsè fáwọn àwọn special needs àmọ́ ní àkọọ́lẹ̀ tiẹ̀ náà tó bá dọwọ́ gbẹ̀yìn ayé òun náà padà dára wọn ọlọ́wọ́ bá ní báákà ní aláwọ̀ mọ̀lẹ̀kẹ́ yára ọlọ́wọ́ bá ní àwátá rí kìíṣà wà látẹ̀sà rírí ọlọ́run ló ní àwọn rí àwátá gbọ́ ọlọ́run sà wálẹ́sà bẹ́ẹ̀ àwátá rí ọlọ́run sí bẹ́ẹ̀ àwátá gbọ́ tá rí ọlọ́run sí bẹ́ẹ̀ àwátá rìn ọlọ́run sí bẹ́ẹ̀ àwátá ń fi ṣẹ́ àrìn wíṣẹ́ ọlọ́run fọ́yà kàtàrù ọlọ́run ló ti yẹn náà bẹ́ẹ̀ ọlọ́run ní kò sẹ́nìkan tí máa yá àyàn bó ṣe àfòwọn ọlọ́run subhanallah ọlọ́run ọba ní subhanallah wa ta'ala amma yushrikun ọlọ́run ọba ní títóbi fún ọlọ́run ọba wa mímọ́ fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé ọkọjá akẹ́nìkan ma ṣiṣẹ́ ẹ̀ ọwà nù nínú ìgbàgbọ́ta gbọ́dọ̀ ní ikọ́lọ̀ nìkan ṣoṣo náà lọ́ba tí yáyàn ní ìyá fọ́tò òyìn bó ṣe wù ú ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa alìsánu hibatu rahman mahama kana ti khilqatuhu gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹbí wa ẹ̀yin ọ̀rẹ́ wa ọlọ́run aláà ìmọ̀ ń fún wa lọ́mọ gbogbo tọ́lọ̀ fún wa tó bá ti jọ́mọ orí náà ni kò rí ọgbọ́n ni kò gbọ́ rírìn ni kò rí ẹ̀bùn ọlọ́ni ó hibatu rahman ọlọ́run ló bùn wa ọlọ́run tó bùn ní tó bùn wa yẹn òun lọ́mọ tó wà lábẹ́ ẹlòmíì ò ní rìn yóò máa dára yóò máa dára kọ́ da láyé ẹlòmíì sì rìn káàkiri gbogbo ara ẹ̀ ló pé kò lélẹ̀ kankan sí dé jáde láyé ẹ̀yọ́ máa yá mi ẹ̀bùn lillahi mulku samawati wal ard ọlọ́wọ́ bá ní gbogbo ìdarí sama gbogbo tẹ́ ń wá gbogbo tó wà nínú sama nínú kẹ́ nínú ọlá ọlọ́wọ́ bá ní Allah nìkan ló ní ọlọ́wọ́ pín díẹ̀ fàjẹ́ ń bẹ̀ àwọn oṣó wọn ní bẹ̀ àwọn wòlíì àwọn ànábì ọlọ́wọ́ àwọn àfáà wọn ní kápá lérí kankan ọlọ́wọ́ ní lillahi mulku samawati wal ard gbogbo tí ń bẹ sama àti tí ń bẹ lérí ilẹ̀ àti tí ń bẹ nínú ilẹ̀ ọlọ́wọ́ bá ní Allah nìkan ló ya khaluqu ó ní ọba yẹn òun náà ọba tó pé ya khaluqu ma yasha òun ni máa ń dá ẹ̀dá bọ́ bá ti wù ú yóò gbé bọ̀nà tó wù inata omi náà ní gbogbo o omi ní omi àtọ̀ ọlọ́run ní òun sọ àtọ̀ nígbà míì òun sọ dóbìnrin òun tó sọ àtọ̀ dóbìnrin ni òun òun ma wá fún ẹni tó ń bá fẹ́ òun ma fún lóbìnrin kò ní jọ́kùnrin wọ̀yá àbúlé mọ́ yẹṣẹ́ àwùjọkúrọ́ ọlọ́run ní òun sọ dọ́kùnrin ọkùnrin lòun ma fún ẹlòmíì kò ní bí obìnrin wọ ọlọ́run bá ní òun fẹ́ lómìn lọ́kùnrin òun ma fẹ́ lómìn lóbìnrin àmọ́ bọ́lọ̀ fún lọ́kùnrin ọlọ́wọ́ bá ní wáyẹ̀ jẹ́ alùmọ́ ń yẹṣẹ́ ohun àkímá ẹlòmísì ní òun ṣe lágàn kò ní bí ọkùnrin kò ní bí obìnrin ìwọ́ wá bí ọwá ní ọfọ́jú inú rẹ̀ wá ń bàjẹ́ ọ̀rẹ́ ní ọfọ́jú tó jẹ́ pé ọlọ́wọ́ bá aláṣẹ gbogbo ìgbà máa ń fẹ́ lé ayé ọlọ́wọ́ bá fún ọ̀rọ̀ àwọn àbágbàgbà àfọwọ́ sí abdulaziz ibn baz àti bí n tí ilé ẹ̀sìn lójú wọn ti fọ́ àwọn náà wọ́n ti sàǹfààní wọ́n láàmì láàka lérí ilẹ̀ ọlọ́run ọba wọ́n sàǹfààní wọ́n bẹ nínú sàárè báyìí kọ́lọ́ mọ́sàbà tí wọ́n lọ́mọdé jẹ́nà ẹ̀yà asma bíntu abubakar wọ́n ní lọ́wọ́ ọgbẹ̀yà ojúdẹ náà padà fọ́ ìsìn kọ́ àwọn èèyàn ní Qur'an ọlọ́run ọba alá ọwọ́ fọ́ ó fọ́ ní ẹni ọlọ́wọ́n bá aláǹsọ fún wa yí pé gbogbo tóun bá fún yín ẹ complain òun ní malaria tóun ṣe fún yín tó dáwọn kan bẹ tóun ṣe fáwọn ní nǹkan kan tó ṣe jẹ́ pé àwa tí ọlọ́wọ́n bá aláàfin àdánwò sẹ́ṣánì tó fi kẹ́ ẹ̀jágbó fi kẹ́ wa adúpẹ́ fọlọ́wọ́n bá o ẹlòmíì wá wá wá kò bí ọ wá wá wá kò rí ọlọ́wọ́n bá ní òun ọ̀fẹ́ lòmíì èyí tí wọ́n ìmínà lójú tó létí tí ń fẹsẹ̀ rìn tí ti ń dára káàkiri ìlú wọ́n ìyá rẹ̀ ọmọ sáré ẹgbàmí ẹgbàmí wọ́n lọ́dún tó pààyàn ẹ̀kí láǹfààní ìyẹn lérí ilé ayé ẹ̀ wọ́n ni àà ah, ó ti wà lẹ́wọ̀n ìgbà wọ́n wọ́n ni ah, wọ́n ni bó ti wà yí ó ti pààyàn wọ́n ti ń fàyà ní police station ni wọ́n mọ̀ fà á lọ́gbẹ̀ ẹ̀wọ̀n wọ́n ni idú bí kalẹ̀ náà ọlọ́wọ́n bá àlá kò ní bà wá nú o ẹ̀gá tó pẹ́lọ́dọ̀ ọlọ́run ṣé ọkàn wa ṣiṣẹ́ ọkàn wa ọkàn gangan ni wọ́n pè ní àánú ọlọ́run àlẹ́yàákàtù ànàfíyà àzẹ̀yìníyà wọ́n ní ẹ̀rí kọ́kàn bá ti bàjẹ́ òun gangan ni wọ́n pè ní dìsébù ọmọ alágbájá ìdìsébù sọmọlì ìtumọ̀ ẹni pé ẹni tọ́kàn ti bàjẹ́ kìí ṣẹni tápà ẹ̀rọ àbí tẹ́sẹ̀ ẹ̀rọ tí wọ́n bá ní handicap àyà handicap yìí ṣẹni tí ò rí náà kìí ṣẹni tí ọ̀gbọ́rọ̀ kìí ṣẹni tó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ kò sí fìrìn ẹni wọ́n pè ní handicap ó nà lẹ́ni tí ó kírun ẹni tí kírun ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjá jọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run orí tọ́lọ̀ sí fún ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run ọba aláà ó ní ìnáwó àlímù kọ̀dì ọlọ́run ọba ní bóhun ṣe ya gbogbo yíyẹn gbogbo tó ń fò yíyẹn òun nímọ̀ sí ó lọ́lọ́run bá ti mọ̀ ọ́ máa pan ní òyìnbó tọ́jẹ́ pé agbàpá wọn ni wọ́n ń darí ayé lẹ́yìn ìdarí tọ́lọ́hun gbogbo ìpèníjà yìí làwọn náà ní lọ́hùn àwọn lárúbáwá náà ní tiwọn rẹpẹtẹ àwọn dúdú náà ní tiwọn rẹpẹtẹ àmì wo ní tọ́lọ́hun bá aláàfin ni nínú ẹ̀sìn wa ọlọ́run lóhun lágbára kó wọn jẹ́ kí èèyàn ó bí òun sì ọlọ́run lágbára lérí gbogbo nǹkan a máa dúpẹ́ suratu shura 49 to 50 zawul ihtiyajat al khassa aw zawul i'aqa nínú èdè lárúbáwá àwọn special needs náà ń pè bẹ́ẹ̀ zawul ihtiyajat al khassa tẹ́lá àwọn tàwí yìí ojú ni orí ni ó special needs ó nídìí wa ó nídìí wa ní ká máa bá gbé kankan ká máa fà á lọ́wọ́ ìdáǹsẹ́ yẹn àwọn bí súnmọ́ lọ́wọ́ bá wọn bọ́yọ́ ma wá ní àbíyàwó wa àbọ́kọ wa àbọ́ àbíyà ọ̀rẹ́ wa àbí nébọ̀ wa àbí mùsùlùmí àbẹ́ni tí è ṣe mùsùlùmí tọ́bàtíjẹ́ special needs zawul ihtiyajati alkhassa ìfẹ̀mí rẹ̀ di ọ̀rọ̀ àyàn lérí wa ká máa bá mójútó torí pé àwa dáadáa rò fáwa rí àbáwa gbọ́ àbáwa rìn ọlọ́run kàn pọ́n wa lé lásán ni òun náà yàtọ̀ sáwa àwa náà yàtọ̀ sí lọ́dọ̀ ọlọ́run khaliqun min khalaiqillah ẹ̀dọ̀ ọlọ́run ọba náà làwọn náà ibtalahum Allahu fi basarihim fi absarihim ọlọ́run ọba aláfojú dán wọn wò wa asma'ihim ọlọ́run fi etí dán wọn wò wọn gbọ́ wa ọlọ́run fi ẹsẹ̀ dán wọn wò wa ọlọ́run àfọwọ́délò ní wò ọwọ́ rò ní mú kò nílé kankan mú àfi kan máa bá mú wa ghayri dhalika min a'dha'ihim àbáwọn míì náà nínú àwọn ìpèníjà tó wà lára sàwá oúnjẹ bóbi dáríká bọ́yá ọlọ́run ni wọ́n bí wọn pẹ̀lú ẹ̀ ni wọ́n bí ẹlòmíì pẹ̀lú ẹ̀ tó fi jẹ́ pé ní ṣẹ̀dá tó bá ní ọmọ yìí social needs ni ó sì wà nínú ó ti pé lẹ́dà àmọ́ wọ́n padà wá discover through scan wípé ọmọ yẹn kò rí àbí kò gbọ́ àbí wọ́n ní èèwọ̀ nínú islam kéèyàn terminate rẹ̀ èèwọ̀ nínú islam kéèyàn ṣẹ́ oyún náà torí khalikum min khalaiqillah khalikum min khalaiqillah ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run tó dá bó ṣe dá ní ó ní tó dá fún lè hikmatin wa ghaya ó ní nǹkan tọ́lọ̀ torí ẹ̀dá ọlọ́run wa ma khalaqna samawati wal arda wa ma baynahuma la'ibin ọlọ́run bá ní gbogbo tá a dá sílẹ̀ ayé ọbẹ̀ ìlérí àjẹ̀nú ọmọ èèyàn ọlọ́run ní kò sí ìta aṣọ dédé bẹ́ẹ̀ kò sì yí àwọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn ọlọ́wọ́ bá láyà bó ṣe yàwọn torí ìdí kan àti torí nǹkan kan tàbí kọ́ wá sí láyé ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ayélomi wọn sì bí bẹ́ẹ̀ accident lọ́lọ́wọ́n fi sàdánwò ẹni dídé rìn yọmọ wáfà yọmọ lo wheelchair yọmọ kò ní lè jáde láìrí èèyàn ẹni dídé rí tẹ́lẹ̀ ìkàkọ́ ṣẹlẹ̀ kò ní rí má ẹlòmíì ma ní àrùn la àrùn nú yóò sì fọ́ lójú gbogbo ìtọ́wà wù kọ́ jẹ́ ń bẹ̀ tọ́lọ̀ pátá ti bá ìdánwò yẹn dé mà pé ọlọ́run bá aláà dá fún ìkankan ni ibadatuhu wahdahu la sharika òun náà ni kọ́ لماذا سموا بذوي الاحتياجات الخاصة kí ló dé tí wọ́n fi ń pè wọ́n ní special needs nítorí لأنهم يحتاجون إلى مساعدة وتأهيل بسبب تعرضهم لمشاكل صحية في جزء من أجزاء أجسامهم wọ́n ní torí pé wọ́n ní bùkátà sí wa wọ́n ní disabi sí wa látara nǹkan bá wọn nínú akíyẹ ní ara wọn ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa alẹ́yàkọ́tù aláàkìlìyà kíyàn yáwèrè adúgbẹ́lẹ́dọ̀ ọlọ́run kò sí rẹ̀ láàrin wa kò sí wèrè láàrin wàyí tí wọ́n mú wọ́n náà mọ́ dúpẹ́ ẹ̀ tọ́bá tún ní ẹ̀yà àfáà ìdákùn ìyàwó wa sọ̀rọ̀ ọlọ́run ọba ibi wọ́n tí wọ́n wèrè sẹ́wọ̀n pé èyàn kàn máa sọ fún wọn pé ẹ̀dákùn tàlàfẹ́ bá sọ̀rọ̀ tàlàfẹ́ bá sọ̀rọ̀ àfi tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń tọ́jú wọn lẹ́fẹ́ káwá bá sọ̀rọ̀ àmọ́ àwọn fúnra wọn kí wọ́n fẹ́ bá wọn sọ torí pé ọlọ́run ọba ìtàláwọn ọmọ ọlọ́run bẹ̀rẹ̀ ẹ̀yà àkọsí àzùlẹ̀hìníyà àlàkìlìyà ọlọ́run ti gba ọpọlọ

àwátà gbọ́ ẹ̀jà máa dúpẹ́ àwátà gbọ́ tà rí ẹ̀jà máa dúpẹ́ àwátà rí tà gbọ́ àmẹ́sẹ̀ wa orí bọ́lọ̀ sí ní yóò rí ọwọ́ ní bọ́lọ̀ sí ní ẹ̀jà máa nítorí pé ilẹ̀ ayé ọlọ́run ti sọ fún gbogbo pé wà nǹkan ọlọ́run ní wà nǹkan kan níbi gbà yín wò kó mú tọ́wà ń bẹ̀yẹ ọlọ́run ọlọ́run ọba àlá ọdadúkọ èmi náà ọlọ́run dadúkọ àwọn àfáà wa yìí ọlọ́run dadúkọ bàbá ọlọ́run dadúkọ kameraman ọlọ́run dadúkọ obìnrin ọlọ́run dadúkọ ọkùnrin ó ní gbogbo yín ní ìwà àdánwò kan kẹsìn lọ́rùn fẹ́ màrán kún kọ́dà ọlọ́run ọ̀yọ̀ ànábì kún bẹ̀ sallallahu alaihi wasallam kún ọlọ́run ọ̀yọ̀ gbogbo àwọn àlejànúgbò kún ọlọ́run ọ̀yọ̀ ayé kún ayé lọ́nà sáfún yẹn ọlọ́run fìdínà rẹ̀ tí ó ṣe lágbára kan tó lè fi yọ ẹ̀kú nínú àdáwò yẹn kún yẹn olùgbàgbọ́ òdodo nígbà àwẹ̀ ń dìde lóru àìsìn lọ́hùn kò mú ẹ̀sìn ọ̀yọ́ kù nínú kún yẹn ló fi ní àṣìbà ah, náà sọ ayọ́tọ̀rọ̀ kó ayẹ̀kú rà mọ́nà wọn láyé sanú ọlọ́wọ́n ní sí ẹ̀ẹ́dọ̀ ẹ̀ẹ́dọ̀ rí pé gbàgbọ́ là nílẹ̀ yíwò wà lọ́kọ̀dé bàtà náà lẹ́dínà mí kọ̀bìlì ọlọ́run láwọn tó ti wájú wọn tí wọ́n nígbàgbọ́ jù wọn lọ adáwọn náà wò adáwò tẹ̀ náà lójú àdáwò tẹ òun náà lẹ́sẹ̀ rẹ̀ yẹn àdáwò tẹ òun náà ní ibi tí ó dùn mọ́ tọ́lọ́wọ́n bá aláà tó dára síbẹ̀ nínú akíyẹmí ara rẹ̀ tí ò ní ládàáwò ní gbogbo ayé náà lọ́lọ́wọ́n bá aláà gbàgbé nínú àdánwò rẹ̀ kálukọ́ ma wá sí sùúrù ẹ̀sìn ẹ̀sìn àánú ni ẹ̀sìn àláfíà ni ọ wá gbé kọ́ wa lọ́rùn wípé gbogbo àwọn tó bá ti nídìí kankan àti special needs àti general needs gbogbo apátálà ní bùkátà ọlọ́wọ́ bá aláà ó ní ká máa bí a bùkátà àwọn ẹ̀dá láti máa fi súnmọ́ lọ ọlọ́wọ́ bá aláà wọ́n dùn wọ́n nú gbogbo àwátí ọlọ́ndánwò ipé àyíbàmọ́ ti fọ́jú bóò láyé ní ó ṣe dáa bóò ní ṣe lówó bóò ní ṣe níyàwó bóò ní ṣe bímá torí pé ojú náà lọ́ba ara mọ́rún olú bẹ̀rẹ̀ nígbà ọlọ́run ti dá ọ léèyàn jẹ àti jẹ ọlọ́run ti dá akó tó ó sì jẹ nǹkan náà ìwọ́n tó wò pé èmi ọ̀gbọ́ àmọ́ ń rí sórí ojú tó fi rí yẹn òun náà ló fi fàyé ọ ọ ra ó sin lọ́hun ìwọ́n tó rí pé tí wọ́n fi ọwọ́ tán fi sàlàyé ọ̀rọ̀ fún ọ bọ́ọ̀ mi ó tẹ̀mọ́ fi ń sàlàyé ọ̀rọ̀ fún ọ tó fi da gbogbo dáadáa tọ́dà láyé náà nìyẹn tọ́jẹ́ pé nígbà míì gan-an tọ́lọ́hún ṣe fún ọ̀kan ó lè mọ́ ṣe fẹ́ni tó rí ti ń gbọ́ ẹ má lose hope wípé i don't see i can't hear i can't see ah <laughs> gbogbo ẹni tí ń sì tí ń sì ń rí ẹ̀ kí ń ṣe ni kí ń jẹ́yìn láyé o ọlọ́run ní sọ yẹn á dé yẹn ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa ẹ fọkàn yín balẹ̀ ẹ má bànújẹ́ ẹ má fara yín ẹ má ronú ọlọ́run ni wà má min dabbatin fil ard ọlọ́run ní kò sí ẹ̀dá kan tí ń rìn lérí ilẹ̀ illa ala Allahi rizquha ọlọ́run ọba ní rísíkù rẹ̀ ntí ó ná ntí ó jẹ ntí ó mú ntí ó gbé ntí wọ́yọ̀ alamu mustaqarra ha ọlọ́run bá ní ibi tí wọ́n gbé èmi ọlọ́run ti máa ń fún níbùgbé wà mustauda ha lẹ́yìn náà mo ti mọ́ bí sàárè tí wọ́n sùn mọ́mọ̀lú tí wọ́n kú sí ọlọ́run bá ní kullun fi kitabin mubin ọlọ́run ní gbogbo ẹnbẹ́nú àkọọ́lẹ̀ tí mo ti kọ́ọ́lẹ̀ ẹ̀dá lọ́lọ́run pé ọlọ́run fáwọn tó rí náà nìkan àbáwọn tó gbọ́ nìkan àbáwọn tí ẹsẹ̀ àtọwọ́ ń lò nìkan ọlọ́run gbogbo tí bá ti ń ṣe kí ni tó bá ti jẹ́dá ọlọ́run rísíkù rẹ̀ ó wà lọ́wọ́ mi básìkò bá ti ń tó yìí sì máa sọ kalẹ̀ fún ọwọ́ ìjọba ìjọba nàìjíríà kì í jíjẹ mú yín wá o ọwọ́ àwọn fámílì yìí kọ́ ọwọ́ àwọn ọ̀rẹ́ yìí kọ́ ẹ̀ ní jẹun ọ̀tá ọlágbára ọlọ́run ọlọ́run ní ọwọ́ hood aya ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀mọ̀ yáà nínú ẹ̀sìn wa ọlọ́wọ́ bá aláàtún fún àyà mi ọlọ́wọ́ bá ní wọ́ka ayi mìndàbátìn látàbín ríṣkọ́ha ọlọ́wọ́ bá ní ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹ̀dá tí rìn lérí ilẹ̀ àtàwọn kòkòrò àtàwọn ẹranko gbogbo ẹni tó bá ti ń sẹ̀mí ní jẹ́ dáàbà ọlọ́wọ́ bá ní gbogbo yín pátá látàbín Allah ala Allah lọ́ba tí ó ṣe kẹ́ẹ̀ṣẹ̀ yìí ẹkà wá kàwé ń bí kẹ́ẹ̀mí jàrí òsì ní sàtífíkẹ́tì sábàbí lásán a àti gbọ́dọ̀ mọ́ wà ẹgẹ́ bí ètò jíjẹ mímú ṣe dà àmá sàtífíkẹ́tì gangan kí sọ̀yàn tó lówó lọ́wọ́dé gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ èèyàn ẹ máa pè mí ẹ sábọ̀kàbalẹ̀ sí mi ọlọ́run ọlọ́run ní gbogbo dáàbà pátá tí rìn lérí ilẹ̀ ọlọ́run bá lè mì ní fún wọn jẹ wáyé yáàkùn ẹ̀yin náà fúnra yín ẹ̀yin mi èèyàn ọlọ́run lè fún yín jẹ ẹ lágbára lè lárísìkì kò sẹ́nìkan tó sì lè fún yín lárísìkì ọwọ́ wọlé alí ọba tí ń gbọ́rọ̀ ni ọba tó sì mà ní ọmọ bẹ́ẹ̀ wà gbọ́ 60 gbogbo ẹ̀yin specialist ẹ̀yin tẹ́ ní ìpèníjà nínú sẹ̀mí ara nínú sẹ̀mí yín nínú ara wa ọlọ́wọ́ bá ní òun dá yín fún kankan ẹ̀sìn lòun torí ẹ̀dá yín kẹ́ẹ̀sì bójú kẹ́sìn ẹ̀fàdìsì kílẹ̀ fọ́lọ́hun ẹ̀yẹ sáfẹ́ jìyàn sí tẹ́bálágbára kẹwàá fi bẹ́ẹ̀sẹ̀ jẹ́ ìyẹn fílẹ̀ fọ́lọ́ àrí nínú àwọn medical doctors tó jẹ́ special need medical doctor university of Ilorin teaching hospital ẹ bá débẹ̀ ní ìfẹ́ dárúkọ wọn bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ ra àwọn doctors tó jẹ́ pé they are special need bẹ́ẹ̀ ṣe rí làwọn náà rí ó sì parí mẹ́sìn rẹ̀ ó sì di ọ̀gá ńláńlá surgeon ti ń sọ pé bàbá àwọn èèyàn kí lẹ fẹ́ a rí nínú àwọn engineers tí wọ́n mọ̀ yanjú ọ̀rọ̀ sáyé sẹ́yìn ló ti jẹ́ pé wíjà ni wọ́n fi ṣe ni ni wọ́n fi gbé wá bẹ́ẹ̀ ìṣẹ́ mi rọrùn lẹ́yìn náà kí lẹ́yìn mọ̀ tí ọlọ́run ọba aláàfẹ́ kákù nínú ìṣòro ayé yín tó fi yàyín bó ti yàyín yẹn ọlọ́run ọba gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlòmí torí ó ti mọ̀ pé bẹ́ṣẹ̀ rẹ̀ bá pín yọ́ dáràn yọ́ sílẹ̀ lọ́rùn yóò sì wọ́n lọ́rùn ọlọ́run rí pẹ́mẹ́lómi bá ń rí àwọn tí wọ́n máa wò kò sí lòsì ní wọ́n náà lọ́wọ́ ọlọ́wọ́ wà láà ó ti ní dáadáa fún gbogbo wa ọ̀kan nínú àwọn tó há koran kò rí ó sì ha òdìdí koran ẹni tó rí ẹlòmí ọ̀há wọ́n wá bí pé sípò tí wá rí yìí tó dùn mọ́ ó ní ìgbà tó lọ́n ti fún un ní koran nìra wọ́n wá ní ojú rẹ̀ tí ò wá rí nàyíkọ́ ó ní kí lòun mọ̀ tọ́lọ́wọ́n bá láàgbà lérò tí ò fi jẹ́ kọ́wọ́ rí náà ó lè jẹ́ pé wọ́n bá rí náà òun eh, mọ̀ fi rí tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ òun àtàrà rẹ̀ níbi inú ọlọ́run ẹ̀wọ̀ báwọn ẹni rí ni wọ́n ti ń ronú abẹ́ni tí ọba ti ní mọ́nì jọ lẹ́sìn yóò ní ẹwà wo mi o ìdí wọn bá mi lélẹ̀ o ogun ayé nì ogun ayé nì ogun nílé nì wọn fẹ́ kó wọn ga nì wọn fẹ́ kó wọn déyàn nì nìkan kan ò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nìkan kan ò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú kiri jama pẹ̀lú ìyọ̀dá ọlọ́run nítọ́sẹ̀lẹ̀ yẹ ìyọ̀dá ọlọ́run afọ́jùkan lè bá nẹ́bọ̀ Muhammad sallam ó ní èmi àmà gbọ́ tí wọ́n ń pèrún ìwà rẹ̀mí tó lè fàmí lọ mọ́sálásí láàjídú eh, man yakudu ní ilẹ̀ masjidi ìrẹni tó fàmí lọ mọ́sálásí yẹ́tùl burúkṣọ́ min ar-rasul wọ́n fẹ́ ká nẹ́bí ó fún oníyọ̀ndá kó wọn máa kírun lé torí pé ẹni tí ọ̀bá rí náà ìdààmú ìmọ̀ ń pọ̀ lóòtọ́ ọwá sọ bẹ́ẹ̀ ọwá ń lọ ànábì wà pè padà ànábì ni wá asẹ̀mẹ́ ìtàlùmí dáa ṣe bí ojú lọ́lọ́n gbà sọbọ́lọ́wọ̀n gbé sí ṣe bí ọ̀n ni fàájì ànábì ni dandan ni fún ọ kọ́ máa lọ mọ́sálásí lọ lè kírun jàmáà torí ọkùnrin ni wọ ọkùnrin ọ̀rọ̀ yẹn kọkùnrin lọ mọ́sálásí wọ́n ní padà bójú ẹ̀ bá ṣe kiri bójú ẹ̀ bá fọ́ owó wàhálà tí ó ṣe kó tó dé mọ́sálásí ń jáde náà ń lọ ibi ìjọ ẹbí àbí ń jáde náà ń lọ bíṣẹ́ ń jáde náà ń lọ síbítù ànábì ní mọ̀ lọ mọ́sálásí ìtumọ̀ ẹni pé bá ní ìpèníjà ara èyí ò ní kéyìí sí ọlọ́run ọlọ́run wa subhanahu wa ta'ala ó fún aláwọn àpèjúwe tó lérí ilẹ̀ ọlọ́run Abdullah Abdullah ibn Umm Maktum inú àwọn làdá ní ànábì ní tí ma ń pèrún kò rí náà yóò sì pẹ̀rún fún gbogbo ara Madina owúlò ní ẹ̀sẹ̀ àbí owúlò jama owúlò ìsìnlọ́hun kò jòkó sílé nítorí pé kò rí náà ọmọ sin ọlọ́run ọba o ẹni tí ó ń rí tó wọn gbọ́ yóò mọ̀ rí pásìkò ní ti tó yóò wókè sámà tọ́bá ti rí wọ́n ní ọlọ́wọ́n bá aláà ọ wá sọ̀rọ̀ lérí abdullahi ti bọ́ sọ yìí bọ̀ ní omi maktub ọlọ́wọ́n tẹ́lifù mọ̀ pé ọlọ́wọ́n bá aláà ọ sọ àkólé kan lérí àwọn special needs ọlọ́wọ́n ṣe àkólé kan lérí wọn ọlọ́wọ́n gbàgbé wọn rárá kọ́dà ẹlòmíì ipò tó wà níwájú ọlọ́run ó ju ipò tí ẹni tí ń rí tí ń gbọ́ tí ń rìn ó jù lọ ẹ̀mí yìí la fẹ́ lò kìí sára aláwọ̀padà jẹ́ra ẹ̀mí gangan ni wọ́n ń pè léèyàn ẹ̀mí gangan ni wọ́n ń pè lọ́mọlúwàbí pápápá pé tẹ́sẹ̀ pé tójú rídà tẹ́tí gbọ́ tọ́kàn bá bàjẹ́ ẹ̀wọ́n ní bí sí lọ èèyàn kéèyàn ni ẹ̀rì gbogbo ara ìsì pé ẹni tí ọ̀wá rí náà tí ma ń tọrẹ ẹni tí ọ̀gbọ́rọ̀ tí ma ń àwọn èèyàn lọ́wọ́ wọn ní bí sí lọ ni dáadáa sí kíní ó pín sára ẹ̀ dáadáa pín sára ẹ̀ àwọn òrójúmọ́ àwọn òrétí tí ọ̀gbọ́mọ́ ọkàn rẹ̀ ni wọ́n ń ṣe kí ni ní wọ́n rí fáà sí ọkàn yìí ní ẹjá tó ṣe Abdullahi ibn Umm Maktum ó jáde lé olóhun fẹ́ wá kọ́ nípa Islam bó ṣe jáde báyìí ó wá lọ́dọ̀ ànábì sẹ́rí ọwọ́n sọ fáà pé alim ni ó ní ànábì mọ́sà ìkọmi lẹ́sìn sẹ́rí bí bó ṣe dé yẹn bẹ́ẹ̀ náà làwọn kìbáàrù Quraysh àwọn àgbààgbà Quraysh àwọn àgbààgbà ní àwọn mọ̀nyánmọ̀nyán àwọn èèyàn ńláńlá eh, tí wọ́n rí náà nílùú Maka làwọn náà dé wọ́n láwọn náà wá kọ́ nípa Islam ah, ànábì wá wo pé kálíkà ah, aláìní yìí tóhùn sí gbajúmọ̀ nínú yìí ànábì ní ṣe sùúrù fún mi náà ànábì òpó wọn dá lọ́wọ́ ànábì gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ ànábì ní ṣe sùúrù fún mi náà tọ́lá nẹ́bí mọ̀ pé àwọn àgbààgbà tí wọ́n dé yìí gbàgbọ́ yẹ́sì bá yé wọn wọ́n ní kọ́mà àn sí àn yẹ̀ dáadáa bí him àti islam kú wọ̀tà anábìrì pé báwọn ilé ìgbàgbà islam islam ó fẹsẹ̀ rinlẹ̀ títí pé anábìrì fẹ́ gbó lọ́wọ́ wọn o <laughs> nítorí pé àwọn àwọn apàṣẹ wàá nílùú mọ́kà àwọn èèyàn ńláńlá nílùú mọ́kà tẹ́mọ́gbà islam gbogbo ẹbí àtàrà àtàwọn ọmọ ọmọ ọ̀dọ̀ ọmọ ṣẹ́ gbogbo ọ̀nà ọgbà islam anábì wá ní abdullahi ń bọ̀ wá sí túrùnà abasa wọ́tẹ̀wọ̀lá anábì filẹ̀ wà lọ lè bá àwọn yẹn nítorí pé tọ́mọ́gbà islam ọ̀pọ̀ tí yẹn náà gba islam ọlọ́wọ́n bá aláwà sọ jìbìrì lókalẹ̀ ipò bó ṣe ṣeun kọ̀dá o <laughs> bó ṣe ṣe yẹ wọ muhammad kọ̀dá ọlọ́wọ́n bá ní abasa anábì ọfàdúró fífájúrò yẹn ni pé wọ́n ti sùúrù náà jẹ́ kí n dáwọn ilé lóhùn náà ń bọ̀ ọlọ́ni wàtàwàlá ọkẹ̀ yìí sí abdullahi ibn ummi maktum àrùn já àwọlẹ̀ àmà nígbàtí afọ́jú wá bá afọ́jú ní abdullahi ibn ummi maktum eh special need kọ́ yẹ jama allahu akbar ọlọ́wọ́ bá aláwọ́ sàkólé kan rẹ̀ ju àwọn àgbàgbà kèfèrí lọ òun ló sì fi gbà Islam ìfèdè lòun náà gbà náà àmọ́ lọ́wọ́ bá jẹ́ wáyé pé kò sí ẹ̀tọ́ láàrin Abdullahi tí ò rí náà àtàwọn tí wọ́n rí yìí ọlọ́run ni wọ́n máa yóò dérí ìkà ta ló fi mọ̀ wà nábì làálàwò yẹ̀zẹ́ká wípé Abdullahi gan ni ó padà sí Islam tí wà á ṣèrè padà fún ẹ̀mí ẹ̀má àwọn yẹ̀zẹ́kára fàtàǹfà àwùzíkọ́rọ́ ọmọ bóyá Abdullahi gangan ni ọ̀nà ti ọlọ́run òun gan ni síkìrí àbí síkìrọ̀ rẹ wá àṣì rẹ̀ ó sàǹfàní fún kò ní sàǹfàní bá wà gbàgbà yìí àwọn ilé ìkan wà tán ní ọlọ́run ṣe àkólé kan lérí special need kí ló wá dé tètò sí àkólé kan lérí wọn afọ́jú ń bọ̀ ọwá ọwọ́ ma fi ọlọ́run dáwọ nítorí ẹ̀yìn ọlọ́run fún wọn lójú nítorí àwọn tí ò rí ọlọ́run fún wọn létí nítorí àwọn tí ò gbọ́ ọlọ́run fún wọn lẹ́sẹ̀ nítorí àwọn tí ò lẹ́sẹ̀ ọlọ́run fi ní nàmàlẹ̀ àwọn olùgbàgbọ́ islam àwọn neglect àwọn fífún yẹn irú islam làwọn ṣe aláàtọ́dá wa gan wọ́n sàkólé kan lérí afọ́jú abdullahi ibn ibn umm maktoum ọwá sọ ayà wa nítorí abdullahi ibn ibn umm maktoum ọlọ́run sọ ayà wa látòkè sọ́mọ́ kèdè ìgbà islam tọ́lọ̀ ti sọ ayà kalẹ̀ <laughs> ẹ̀yọ́ miami gbogbo ẹ̀yin tí ẹni pènijà ẹ̀yí sọ̀tá ọlọ́run ẹ̀yí sì ṣe ẹni tọ́lọ̀ ń filẹ̀ ọlọ́run ní dáadáa fún yín ẹ padà yín o ẹ má ronú kú o ẹ má banújẹ́ ẹ má dúpẹ́ kẹsì mójútó ẹ̀sìn ọlọ́ ẹni bá parẹ́ ẹni bá parẹ́ yí tó fi para rẹ̀ wọ́n ní òun náà láti jó níná yọ́wà gbé wọn náà jọ àlìkìyàmà lẹ́yìn náà ẹ má jákàn gbogbo táwọn èèyàn ń dà lẹ́yìn náà ó ṣe kíní lẹ́yìn náà dà pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ẹ̀yẹ́ sáfàṣàdúrà ẹ̀sìn bá ti gbàgbọ́ yóò ṣe kíní ẹ má jẹ́ ọba jẹ́ ẹ má lògùn tó bá ní ṣe pẹ̀lú ààrẹ tó ṣe yí àmọ́ ẹ má ṣẹbọ ẹ má lọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ ẹ má lọ́dọ̀ àwọn jálàbí ẹlẹ́bọ ẹ má lọ́dọ̀ àwọn ẹ̀yẹ ẹlẹ́bọ ẹ má lọ́dọ̀ àwọn bàbá aláwo ẹ nínú àfihẹ́mí ara wọn ọlọ́run fẹ́ràn wọn débi pé gbogbo àwọn nǹkan tí ipa àwọn ọ̀bá ká nínú ẹ̀sìn ọlọ́run ló ń bù wọn gbogbo àwọn nǹkan tí ipa àwọn ọ̀bá ká látara bá ṣe dá wọn nínú ẹ̀sìn wa ọlọ́run bá gbé kó fún wọn bóyá kálọ̀ jihadi lágbèjúwe ọlọ́run ní ìrìn ànábì sọ fún gbogbo àwọn tí ò rí sánjá àwọn sàhábà wọ́n pọ̀ rẹpẹtẹ o àwọn afọ́jú wọ́n pọ̀ rẹpẹtẹ o ọlọ́wọ́n wá ní ìlànà bá mi sọ fún wọn pé mi ọlọ́run nífẹ̀ẹ́ wọn o kọ́mọ̀ bànújẹ́ látara pé wọn ò lè lọ jihad ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ọlọ́ni lè sàádàlẹ̀ àmà haraj ọlọ́ni gbogbo àwọn tí ò rí náà ọlọ́wọ́n bá ní kò sí ẹ̀ṣẹ̀ fún wọn tí wọ́n tí wọ́n lè lọ jihad kò sẹ́sẹ̀ fún wọn wala ala al-marid haraj gbogbo àwọn aláàrẹ̀ nínú àti ẹ̀mí ara wọn ààrẹ ti sọ wọ́n dé bá bí ààrẹ mọ́mẹ́lómi yọké ààrẹ bá dé ẹ̀lẹ́mí òní nàmá ọlọ́wọ́n bá ní gbogbo wọn o kò sí ẹ̀ṣẹ̀ fún wọn nígbà àwọn náà sẹ́sẹ̀ fún wọn kí ní bẹ fún wọn kí ní ìdàkejì ẹ̀ṣẹ̀ ládàá ọlọ́wọ́n ni a sàn wọn lẹ́sàn ládàá látara pé ẹ̀mí wọ́n fẹ́ ṣe àmọ́ bá ti dá wọn ní òsì kíní ní òjò rọrùn sọ́tù nọ́ọ̀rù àyà 61 anábìfin ní sọ́lẹ̀ kọ́ ìmà anábìfin ní ẹdúró kírun ní ó wọ́nyí lámtẹ́sẹ̀tẹ́ fàkọ́ ìdá àmọ́tẹ́ ìbá lè dúró kírun ẹjùkúlẹ̀ kírun fọ́wá ní ọsáfẹ́ dìde ẹsẹ̀ rẹ ní òsì gbádùn yìí ọlọ́run ti bọ́ ládá táwọn tó dúró gbà níwọ́n náà ó ṣe kíní níwọ́n náà gbà ọ̀rá yẹ rùkú dáadáa látàrí ìpèníjà láàdá táwọn tó rùkú dẹ́yìn wọ́n ṣe sọ́nsọ́ báyìí láàdá ni wọ́n náà gbá àbùṣírù ọbẹ̀ṣírù ẹmọ̀dúnra inú la yukallifu Allahu nafsa illa usaha gbogbo tí gbáyàn bá ti ká ọlọ́run ní pèlò gbogbo àwọn nǹkan tí ó jẹ́ káyé ọ̀rọ̀ fún àwọn tí wọ́n ní ìpèníjà àwọn tí ò rí náà kòrá ni wọ́n wá o tótòtótótó báyìí náà sí tótòtótótó báyìí wọ́n ti ń fọwọ́ kan tótòtó ní ìdìbọn kakòrá lọ irú àwọn tàbá fẹ́ ràn yín lọ́wọ́ kálọ̀ lè wà ara kakòólẹ̀ fún yín gbogbo àwọn tó jẹ́ pé wọ́n gbọ́ òun ọmọ fojú rí yọ́ mọ̀ kà wọ́n ti dàsìkò orún àwa tí a gbọ́ àwọn àyẹn láàlọ lè ta yí pé wọ́n ti ṣe kíni wọ́n ti pẹ̀rún kíni ṣàrátì yìí bá ṣe ń dẹ̀mọ̀ yẹn tí wọ́n náwọ́ yẹn bá fàyẹ ṣe ṣe yẹn kò sí tó burú tèmi àti ẹ̀nà ká lè kọ láti fi súnmọ́ ọlọ́run ipò àfà àhà dákùnmọ́sà wà pè mí náà ọmọ fi wojú rere ọlọ́ ọmọ wa lọ́dọ̀ àwọn tí wọ́n rí tí wọ́n gbọ́ ọmọ wa lè fi ṣàlàyé ẹ̀sìn fún wọn tọ́lọ́ ọba tó dáwọn ọdá wọn fẹ́sìn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ sẹ́sẹ́nì alimuslimu alimusọ́bù bilibala ẹ̀rí gbogbo ẹni tọ́lọ́ ọba aláàbá ti dánwò pẹ̀lú kankan nínú ìdààmú ayé nínú akíyẹmí ara rẹ̀ sínú rẹ̀ wá ń bàjẹ́ anábì ni ẹ má banújẹ́ o anábì ni má yusibu li muslima min nusubin kò sí mùsùlùmí kan ẹ̀rí mùsùlùmí nìkan ló wà nìyẹn mùsùlùmí nìkan ló nìyẹn anábì ní máa yóò sí ibùdó mùsùlùmá min nusbin anábì ní kò sí mùsùlùmí kan tí wàhálà tí ìdààmú ọba kéèyàn rìn kọwa rẹ̀ láǹpẹ̀ ní nasab kọlàkí náà fi sáfàrì náà hádá nasọ̀bá nasọ̀bù ní ẹ̀ anábì gbẹni tó bá rẹ̀ òṣìṣẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ ọkàn wá jòkó lẹ́sọ́jú kan anábì ní bó ṣe rẹ̀ yẹn <laughs> ọlọ́run tí ń sin kankan nínú ayé wala wasabin wala waja'in ń ta mí ìrún mi tọ́ba ilé ṣẹlẹ̀ sí mùsùlùmí kan wala hammi bóò ní wà sọ̀rọ̀ ara mi lọ́jọ́ ọ̀la báyìí ìbànújẹ́ wá dé ìbànújẹ́ nípa tí ó ṣẹlẹ̀ tí òjì ṣẹlẹ̀ náà ń pè ní ham <laughs> bóò lèmi náà kọ́lé báyìí pẹ̀lú ojú tí ò rí mẹ́ bóò lèmi náà kọ́lé pẹ̀lú ojú tí ọ̀gbọ́rọ̀ yìí ẹsẹ̀ náà lè rìn yìí ham bóò ní sẹ́ríyàwó tàjọ́ fẹ́ mi bóò ní sẹ́rọ́kọ́ tàlọ́fẹ́ mi ọkàn ronú wà láhàùsù àbí ìbànújẹ́ lérí kankan tọ́lọ̀ ti ṣe ah rí báyìí tẹ́lẹ̀ báyìí kí mo rí tẹ́lẹ̀ ẹ̀ ti fọ́ tí wọ́n ti dájọ́ rẹ̀ kò lè nìmọ́ ọlọ́sídẹ́ntì wọ́n lẹ́sẹ̀ kan ti gé ẹsẹ̀ rẹ̀ kan wọ́n lè ti gé wọ́n lójú ẹ̀kan ti fọ́ àtà ìgbọ́kúgbọ́ àbí wọ́n ni wọ́n ni wọ́n fi mí sí yẹyẹ wà láàzá nìyẹn anábì ní kò ní ṣẹlẹ̀ sórí gbàgbọ́ òdodo hátà ṣáukà ti ìṣàkùhá èdè rí ẹ̀gún tí máa ń gúnyàn lẹ́ṣẹ̀ yé yé tán kan kéyẹn anábì ní gbogbo ohun tí mo kà á lẹ̀ yẹn tó bá bọ̀ olùgbàgbọ́ òdodo illa kafara Allahu biha min khataya àfi kọ́ lọ́wọ́ bá aláwọ̀ ti fa ìṣẹ̀rẹ́ tí òfin ní wọná lọ ẹni tí ń wojú ẹ̀ tí ń wọ ọwọ́ ẹ̀ tí ó sì máa wọ́n sì máa ọba jẹ́ mùsùlùmí àmọ́tọ́wá nígbàgbọ́ nínú ṣẹ̀ṣe àbò nígbàgbọ́ nínú òòsà àdábọ́ àtòòsà àjọbọ́ onígbàgbọ́ nínú ogun àwọn àfẹ́ ẹlẹ́bọ <laughs> tọba ti nígbàgbọ́ nínú gbogbo àwọn ṣìrìkìyà ìbọ̀rìṣà ò ní gba aládá kankan wọn nípa kankan lẹ́nu ẹsẹ̀ rẹ o torí pé ẹbọ inna ṣíríkà lazolimun azim àbòsí ńlá ni lẹ́yìn aṣọ́lákítà láyé àbàtà ní àmàlò gbogbo iṣẹ́ ilé tó bá ṣe ẹbọ ma ń parí ni ẹni tí ọ̀wá nígbàgbọ́ tó náà ní àwọn ìpèníjà yìí yóò kú nínú ìdàmú ayé yóò lọ lè bọ́ sínú ìdàmú ọ̀run ni àmẹ́ni tó jẹ́ pé ó gbà fọ́lọ́ wọn ní abúlábùn maktoum ladani anabi muazim òun náà fọ́jú abúlábùn abáṣe náà fọ́jú nígbà yẹn ayé ọba ọsẹ fún mubaz òun náà fọ́jú rahimahumullahu ta'ala rahmatan wasi'a ọwá ṣe sùúrù ọgbà fọ́lọ́un wọ́n ni ìgbà tí máa ń ta tí ń ro kínú rẹ̀ bá ń bàjẹ́ díẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ̀kan tí tí ń bàjẹ́ ya máa fi pẹ̀sẹ̀ rẹ̀ aljannatu jazaa lil mubtadi wọ́n ni ẹ̀rí aljanna tá lọ yẹn aljanna tá lọ yẹn wọ́n ni ọlọ́wọ́n bá aláà máa fún yẹn pẹ̀lú iṣẹ́ rẹ̀ ọlọ́wọ́n á tún máa fún yẹn pẹ̀lú àdáwò tó bá fi kàn yẹn wọ́n ní nínú àdáwọ̀ tẹ́yìn máa ń torí ẹ̀wà ìjẹ́nà tẹ́yìn bá gbà fọ́lọ́un òun náà ní kíyàn mọ́ rí náà anábì Muhammad sallallahu alaihi wasallam anábì ní àdísì kùdùsí ni qala Allah pẹ̀lú nǹkan méjì tó fẹ́ràn jù tí nǹkan méjì yẹn òun náà ni ojú ọ̀tún àti ojú òsì fasọ́bara ọwá ti sùúrù táwọn èèyàn bá ti dé wọ́n wòrán wọ́n wòrán ààyè ah, lélé yóò àní ah, inna lillahi wa inna ilayhi raji'un masha Allah la quwwata illa billah bọ́lọ̀ ti fẹ́ ní o ẹnìkan ṣe ní o pàṣọ́bàrà kò lójú ọlọ́run káàkiri ìgbé ẹ̀rí bó ti ṣe ní ẹlòmímọ̀ ẹni yìí ọlọ́ndáwò pẹ̀lú ojú méjèèjì wá ṣe sùúrù àwọ́tòwò mínú ma àlìjánàta yìí fojú méjèèjì yìí fi mú wọnú àlìjánà gbogbo ẹ̀yin tẹ́ẹ̀rí náà tẹ́gbọ́ tẹ́gbọ́n tí ọlọ́run sọ báyìí ẹ̀yin tẹ́gbọ́ tẹ́ẹ̀tún rí náà wọ́n ti ń sàlàyé fún yín pẹ̀lú kàtí wọ́n nà yẹ̀ yí pé àlìjánà lọ́lọ́run àwọn abẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọba alágbára kọlọmọ́sà sí lọ́mọ aljanna àtàwà náà ẹ̀rí àwọn tí wọ́n ń pè ní handicap mọ̀tísọ́lẹ̀ kan onílà àwọn tí làákàyè wọn tó ti yẹ ọlọ́wọ́n bá aláà ó jí oyé wáyé pé ọkàn wá pàtàkì ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí ọlọ́wọ́n fi wọ́n wé afọ́jú ọlọ́wọ́n fi wọ́n wé òdì ọlọ́run fi wọ́n wé ayaya adégbẹ̀yìn tẹ bá jẹ́ olùgbàwó òdodo bẹ́ẹ̀ bá fọ́jú ẹ̀ fọ́jú wọ́n tó fọ́jú gangan láwọn tí wọ́n mọ̀ lọ́hun àwọn tí wọ́n ní tàwíìd àwọn akẹ́kọ̀ọ́ lójú wọ́n fọ́ ọ̀tọ̀ lẹ́ni tó dá wọn ọ̀tọ̀ ní tí wọ́n lọ lè bọ́ ojú wọn ti fọ́ ọlọ́ndági ọdá wọn náà wọ́n wá ní wọn ò ronú pé ẹnìkan lọ dági yẹn ẹni dági dúgí lọ àbí òdúgí lọ kí ló wá dé tí wọ́n lọ lè fẹ́ ní ọ dági àwọn èèyàn kan lójú wọn fọ́ ọlọ́run lé tí wọ́n ti di gbogbo àwọn tí ègbọ́ wà sí tí wọ́n gbá Islam wọ́n lọ́lọ́run bẹ wọn gbọ́ àdábì jíṣẹ́ fún wọn gbà àwọn èèyàn gangan láti sí ọlọ́run bá ní àwọn ayaya ilẹ̀ àwọn tí wọ́n rántí ọlọ́run pẹ̀lú ẹnu wọn subhanallah wa bihamdi kìí jáde lẹ́nu wọn ma jáde ọ̀fọ̀ ọjà rẹ̀ gbà lọ́dọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ̀ ọjà rẹ̀ gbà ọ̀fọ̀ ní òní kọmọ sí kíní kọmọ pa aláwọn wọn àwọn ìyá wọ́n darí sọ́nà ìjẹ̀bú gbó nígbà ẹni bá ń ṣe yìí nì nínú ìsìláàmù kí làwọn máa ń pè bàbá aláwo <laughs> bàbá aláwo làwọn máa ń pè ọlọ́run ní súnmọ́ bukumun ọmọyún fọ́hùn láà yẹrìjà òun ọlọ́run bá ní àwọn dáadáa ò lè jáde lẹ́nu wọn máa nínú ìrántí ọlọ́run ojú wọn ò lè rí tọ́da máa nínú àwọn àmì àwọ ọlọ́run tí ó fi mọ̀ wá lẹ́yìn náà tí wọ́n lè gbọ́ tọ́da máa wọ́n ti gbọ́ wà sí wọ́n láwọn ọgbà ọlọ́run lèmi náà wá bá wọn lẹ̀ máa bẹ́ẹ̀ wọn ò ní padà máa èmi ọlọ́run kò ní pọ̀dà mọ̀ wọ́n báwa wáṣẹ́ ẹgbẹ́gbọ́ gbogbo oní báwọn wáṣẹ́ ọmọ náà ojú orin kó dégbérin ọmọ mẹ́rin ti tààrà ìsìn kọ́ lọ ní ìrákù kọ́ máa tàá ọmọ mẹ́rin ti jọ blọ́ọ̀kù ọmọ bá wọn gbé díẹ̀ díẹ̀ wá padà yá wọ́nà padà lámọ́sí wọ́nà mọ́sí wọ́n tasọ àwọn sàábà ń tasọ àbúbákìrì ti dín kasọ ní ń tà wọ́n mọ̀ bùkà sọ́ọ̀bù owó ní ń ṣe àbámọ̀nà áwòfò tí wọ́n fi lọ́ta àwọn kan ní tó ń ṣe búrẹ́dì ta sábà kan ní jíkọ́ mọ́ níbi lílọ ọ̀sàlọ̀ látá ókèlò tán ọwájú kó lóore tí èèyàn yọ ma dá wàhálà lè sínú ilé ayé àwọn èèyàn ní ní tí òrí ọmọ lóhun ṣe òun rí torí pípa elébi ni òun ló sì fẹ́ fífú rẹ̀ torí pé ọlọ́ni fábùsù tí mọ̀ná ti di ha wọ́kùlú mínísìkì ọlọ́ni ẹ jáde wárí sí kí lọ òun lóhun ọ̀ jáde ẹni bá jáde òwò náà nígbẹ̀ yóò sùn ẹni tí ọ̀jáde kí ní ó ṣe ìdí ọ̀pá àwọn aláyé ń sàfihàn wọ́n gan lọ́sà sílá ọlọ́dọ̀ wá ti jọ jímà ẹ́ fàṣàáwò ìlà ríkìrì ìlà wàzárù kí ni alẹ́bẹ́yà ìbẹ́yà bá lẹ́jọ gbọ́lẹ̀ lẹ́gàwé yìí níbi tó ní iṣẹ́ ni òun jò gbọ́lẹ̀ ọlọ́run ti jáde ìdájí ìlànà orí òun ní ṣiṣẹ́ ebi ó sì máa pa á yọmọ wá wá alágbá káàkiri pẹ́pẹ́yẹ yọ wá pẹ́pẹ́yẹ yọmọ wá wá alágbá ee eh, ọ̀daràn alágbà wọn sá fún ládùúgbò eh, alágbà tí òdò ọmọ pé kò ságbára lọ́wọ́ ẹ̀ bí òdò ṣe kí ni bí òdò dúró wọ́n wá ní wọ́n fẹ́ fi sògùn kọ́ bọ́bà kú káàkiri ká ayé lọ́wọ́ bá ṣe kí ni wọ́n bá ká ọ nígbà fẹ́ lò lẹ́ni sálọ yìí ìwọ́n tó wúlò jùlọ ìdírí ìsìláàmù tẹ́fẹ́ ká máa ṣe ilẹ̀ Yorùbá nù láti dìde mọ́ Ọlọ́run pé ìyá àbá ìlẹ́bọ̀ ó tó gẹ́rẹ́ alágbàtó ẹjá wọ̀nyàn orí islam kan tó lè bọ́lọ̀ mọ́tò ní kí wọ́n fẹ́ jẹun kí wọ́n wá sáwọn ẹ̀dọ́ ma náà bọ́ọ̀bà dánáwọ̀ dánáwọ̀ fún rẹ̀ ọlọ́pàá jẹ́ wọn padà sí dáadáa nítorí àsìkò mi ayà ìgbé yọ wáyé pé o kèfè nílá fọ́jú o sọ́mùn bókùmùn ọlọ́wọ́n bá ní etí tí yóò di o kò sáyáyá nínú yín àbó ní ìsára tí ti ṣe ìsára yẹn ẹni kọ́ bá ń sọ fún àwọn tí ń bá sọ̀rọ̀ wípé àwọn tí wọn ò lè sọ̀rọ̀ wọn èsà yáyá o ẹ̀yin tẹ́ rí ẹ̀yìn sàfọ́jú o ẹ̀yin tẹ́ gbọ́ ẹ̀yìn sójú o kèfèrí lójí kèfèrí láyáyá kèfèrí láfọ́jú ọlọ́run ní sàtìjánà lè wọ́n yàtàwà náà òkúùkù fún ẹ̀yọ́ màyá mi kí wá special needs kí ni àwọn ìwọ̀ ìwọ̀ tó yẹ ká máa fún wọn ni alákọ̀ọ́kọ́ nínú ìwọ̀ wọn òun náà ni ìkìrámuhum wọ́n tẹ̀bí jíìlúhum ká máa sàkólé kan láti máa sàpánlé wọn ká máa gbé wọn tóbi ká máa bàbàrá wọn wọ́n fi wíṣà wọ́n fi ń ti bọ̀ wọ́n náà gbé kẹjọ gbé ṣe ní sẹ́kẹ̀ẹ́ ẹjọ gbé wọlé ẹjọ́ mọ̀ fíìlì pé ara yín lòun náà ẹ mọ́ yà wọ́n sọ́tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí àti pẹ̀lú ìṣeṣí ọlọ́ni na malimọ́ mi núna ẹkùwà ọlọ́ni wọ́n lápọ̀ tàràm náà bá ní adam ọlọ́run bá ní gbogbo yí mọ́pẹ́lẹ́ ọmọ anábí adam lòun náà ọmọ anábí adam ni wọ́n náà ọlọ́run kà dára fún ni lẹ́yìn tí wọ́n náà mọ̀bọ́yá irú àrà ń wájú fún wọn náà ẹlòmíràn rí láàárọ̀ tí ò rírọ̀ lẹ́wọ́ ẹlòmí yóò sì rí láàárọ̀ nígbà ọlọ́run ní kí wọ́n kan ìwòsàn ọlọ́run bá aláàdáre wọn síbi ìwòsàn tán fún níwòsàn yẹn ó sì rí padà ànábìyàkú ebósunkún ó rí láàárọ̀ tẹ́lẹ̀ nígbà ọgbọ́ fún wọn ni wọ́n pa Yusufu ó sì sunkún sunkún dé ti pé dúdú tó wà nínú ojú ó di funfun owó ẹ̀wọ́n funfun báláwú nígbà ọlọ́run ṣe tán ọlọ́run ọ̀la ọlọ́run lágbára kọ́ láti ẹ̀ náà bá ti kó bá tó àmọ́ bá lóun ọ̀la ipá àdìjẹ́ náà lòun ó fún ọ èwo ló múnú méjèèjì àwọn ah. ọmọ ìjẹ́ náà lóhùn mọ́ mọ̀ pálí ìjẹ́ náà lóhùn àbí tẹ́ bá ya kàtà lóhùn ọlọ́run sọ yín lọ́mọ àdìjẹ́ náà arábìnrin kan alimọ́dá tó sọ̀dá arábìnrin yín lọ yín lọ yín lọ abúlábìnrin abáàs ọwọ́ sọ fọ́kàn náà sàábà pé ìdí ìwọ̀ rí ọmọ àdìjẹ́ náà tí sì rìn lérí lẹ̀ táì jẹ́ náà rẹ̀ ti ṣọ́ pẹ̀lú ìyọ̀ndà lọ ọlọ́run rí ó ní wo obìnrin ti lọ yìí àwọn ni kí ló ṣe lójú ànábì sallallahu alaihi wasallam wárapá ma ń gbé obìnrin náà wárapá ma ń gbé ànábì wá sọ fún wípé ọwá lọ lè bá ànábì pé bí ẹsẹ̀ mi ìta mi àbí ọwọ́ mi ma sílẹ̀ ọdún ọ̀láhà mi ìrí ànábì anábì ní ṣí ti da ó tulasi tó o bá fẹ́ kí n sàdúrà fún ọ kí wàlákọ́ mọ́ gbé ọmọ yìí ń sàdúrà wàlákọ́ yìí ní gbé ọmọ wà yìí ṣí ti da ó tu lákìlì janna yìí ń sàdúrà kọ́ lọ́wọ́ fẹ́ sàdì janna nípasẹ̀ wàlápá wàlákọ́ mọ́ gbé ọ àmọ́ àlì janna lọ́lọ́wọ́ fi sẹ̀sán ẹgbọ́n tálábìnrin ẹrú jẹmọ́ tó bá jẹ́ pé wà ní kí ló wí ó ní ilé ayé láti <laughs> ìgbàgbọ́ ti tán bẹ̀ ó ní ilé ayé gàlá ṣe gádúró kíní alábìnrin yìí ní ó dọ̀ ọláhà ní ibi jẹ́nà alìjẹ́nà ni ó tọrọ fún mi wọ́lákin ó dọ̀ ọláhà ní adá àtàkàṣọ kàbá ń fi kọ́dúrà yẹ pé gbogbo àti wọ́lá padà mọ̀ sí aṣọ mi ẹwọ àkólé kan táwọn obìnrin ní látara pé wọ́n rìn òhò òhò nìkan ní bàmínú jẹ́ àmọ́ yìí tí wọ́n ìfìwà lẹ́jẹ́ náà mo fi lẹ̀ bẹ́ẹ̀ torí pé tọ́tílẹ̀ kìíyàmà ọlọ́run sọ àwọn ìsìnkọ́ àlìjẹ́nà yóò ní wájà za ohun bí máa ń sọ́bà rú jẹ́nà tàwọn àríra àwọn sùúrù àtọ́bùrù alẹ́ àkìdáàrí ńlá ilẹ̀ mọ́lìmá sùúrù lórí àdáwò èyí ti tanilá nínú àdáwò ti tanilá ní kéèyàn má rí kéèyàn má gbọ́ kéèyàn má lè fúnra rẹ̀ ọlọ́mọsá ìṣọ́ ọlọ́mọ àlìjẹ́nà nínú àwọn ìwọ̀ wọn òun náà ní ká mójútó wọn ká máa ṣàpọ́nlé wọn ká jẹ́ wọ́n fìlì pé àwa àwọn ìjọ kan wọ́n gbọ́dọ̀ máa fa àwọn ìjọ kan sí ẹyẹ o asa ayẹkúnnù khairan minhum ó lè jẹ́ fáwọn jáfi sí ẹyẹ yẹn wọ́n lórí lọ́dọ̀ ọlọ́dún wọn lọ ó lè jẹ́ àwọn wòlíì ọlọ́dẹ̀ fi sí ẹyẹ ìwọ́n wo facebook ìwọ́n wo twitter òun wo ọwọ̀lẹ́ íńtánẹ́ẹ̀tì òun jáde òun lọ wọ́n gbọ́ music

táwọn ọba ti ṣe ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n pẹ̀lú tí wọ́n lọ ti rí àwọn òní ní sẹ́tẹ̀lẹ̀ fi ṣe lọ́run bí àwa ẹ̀yẹ́ miami nínú ẹ̀sìn wa anábì ní máa ra mọ̀tẹ́lá ẹni bá rí ẹnìkan tọ́lọ̀ náwó ọya wèrè ní ọbọ̀rọ̀ alẹ́ ohun orí mọ̀tẹ́lá ẹṣẹ́ ni pé ojúrò orí etí rẹ̀ dí mi ọwọ́ àrílọ́kan anábì ní yẹ̀yẹ́ kọ́kọ́ <laughs> anábìrì fàkọ́ọ̀lá nítorí ẹkọ́ ṣe ní pé alhamdulillahi alladhi àfáàní mimma ibtalaka bi wọ́lọ́wọ́ bá mo dúpẹ́ wọ́n tó dé pé òfin mi lálàáfíà léyìí tí o fi dẹ eléyìí wò tó fóhùn ọ̀fọ̀dọ́lá ni ala kathiri ó mi lọ́lá lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀dá mi lọ́lá oníkémi ó ní àwọn òní ìtọ́ ọgbà lára àwọn ọgbà lára tèmi mímọ̀ ní khalaqa tafdila nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ntọ́ dá mi lọ́lá wọ́n ní tọba ti sọ́bẹ̀ẹ́ anábì lámù yóò ṣe bú dáríkà ìbàdà àdẹ́wò tó bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n fi sàdúrà yẹn anábì ní irú àdẹ́wò náà ò ní bọ́ tó fi jáde láyé àdúrà wọn ní ká ṣe ọ wá sàdúrà fún nítọ̀ òun náà pé kọ́lọ̀ ń ṣe kíní kọ́lọ̀ ń fún lálàáfíà kọ́lọ̀ ń dùnnú kọ́lọ̀ ń fún sùúrù wọ́n náà wà ṣe tí wọ́n náà lágbára lérí ẹ̀ gbówó lọ́bàá fún ni kò fún lówó aṣọ ló fún ni kò fún láṣọ àti gbogbo kan tí ó wúlò fún àmọ́ kò ráfọ́jú kọ́ máa rẹ́rìn-ín ojú padà fọ́ na sọ yẹn o bàbá aláàrọ̀ tó fi rẹ̀rí tó fi sí ẹ̀yẹ wọ́n padà rọ o bàbá lẹ́nìkan tó jẹ́ pé kọ̀gbọ́rọ̀ ọwọ́n fi ẹ̀yẹ ipé kọ̀gbọ́ kankan ẹwà ń rẹ̀rí kèkèkèkè ó lè sẹ́pọ́ lọ́wọ́ aláwọ̀ padà dìwọ́n náà létí o ẹ̀dí kágbà pé ẹ̀yọ́ máa yá mi òun náà ni kọ̀dọ̀ wà wá ìdìhìn ká máa bí àbùkátà wọn torí dùn àfáwò ni wọ́n ti dọ̀lẹ́ ẹni tí ò rí ti dọ̀lẹ́ ẹni tí ò gbọ́ ó ti dọ̀lẹ́ wọ́n ti dọ̀lẹ́ ká máa wá ràn wọ́n lọ́wọ́ ká máa bí àbùkátà wọn kó mọ̀ bùrùkà sọ́ọ̀bù ń lọ láàrin Madina ọwọ́ àrí afọ́jú kan ó ti wáyé Yahudi kéde mùsùlùmí wọ́n mọ̀ lọ́wọ́ ní kí lọ fẹ́ ibò ó ní mo ṣe wà yìí àgbà ti dé ebi ń pa mí ìyá ń jẹ mí ó rẹ̀ mí umaru wa fa umaru ta wí nígbà náà òun ni pírẹsidẹ́ǹtì gbogbo ìlú òun máa ń rìn láàrin ìlú ni láì sí ọ́dìlé ìsọ́lọ́pàá ẹ̀mí ìbalẹ̀ ẹni tó sùn sí abẹ́ igi lábáwọlé ìlú àbáwọlé ìlú ó sì sùn sábẹ́ igi bẹ̀ ọ̀kan nínú àwọn olùránṣẹ́ àwọn ọba ńláńlá tọ́jẹ́ kèfèrí ọwá wá wá ọwá ń béèrè wọ́n ní òun náà ló sùn lọ́gán Ah, pírẹsidẹ́ntì gbogbo yìí wọ́n náà lóṣù lábẹ́ igi kò sẹ́dì kankan lọ́bẹ̀ ọwọ́ agbègbèrè rẹ̀ oní àà ah, oní ah. ìyá ọmọ oní wọ́n ni wọ́n ni wọ́n ròyìn rẹ̀ pé ọmọ ṣe dédé adẹ́lta òfin kálukú lẹ́tọ̀ rẹ̀ fa àmìntà ẹ̀mí rẹ̀ wá balẹ̀ fanimta lọba tún lọ ẹni tẹ́mi rọ̀ balẹ̀ gbọ́dọ̀ sọ báyìí àwọn èèyàn ti géètì lé ni wọ́n tún fi

ẹ̀yin ló sì lódúnmẹ́ fún ó lódúnmẹ́ fún yín níbi iṣẹ́ ní kọ́mpìnì yín ojú wá fọ́tán ẹ̀fún ní pẹ́ṣàn rẹ̀ ẹ̀mí ò lè balẹ̀ ẹ̀yọ́ ma yá ọmọlù wá fà lọ sí betul zakat ọwá gbé oúnjẹ jáde wọ́n gbówó jáde wọ́n kí owó bọ̀ lápò ya yahudi lọ́wọ́ sàkọ́lé tó báyìí lọ́wọ́ bu zakat fún rẹpẹtẹ báyìí yahudi tí ó sílọ́n umaru ní ọgbọ́dọ́lọ́ ní ìnáma sọ̀dàkọ́tù lèlè fúkọ̀rọ̀ à ọlọ́run tẹ́rọ àwọn sàkáyò àwọn tálíkà lónìí umaru ní sí ọlọ́run dárúkọ tálíkà mùsùlùmí nìkan gbogbo tálíkà tọba fẹ́ sàánú afọ́jú wọn máa béèrè pé ẹ̀sìn wo láfọ́jú rẹ̀ sí kíní nísìn sára àjọyìn àti kéèsára àjọyìn special needs kò nídìí kọ́ ọ̀sẹ̀sẹ̀ máa béèrè pé is he a muslim or christian kò nídìí kọ́ ọ̀sẹ̀ máa béèrè pé ṣé lágbádágbá yìí ẹ abọ́gibọ̀pẹ̀ ni àbí kìí ṣe abọ́gibọ̀pẹ̀ ṣé kò rí gbọ̀gbọ́ ó ní bùkátà ràn lọ́wọ́ lábala àtayé àmọ́ tábọ́jú bá ní lákùn mọ́sà fún mi lówó mo fẹ́ mú lọ sọ́ọ̀sì lọ́dọ̀ pásítọ̀ afẹ́ fi gbé sọ́ọ̀sì ga à lákùn dínú kan wọlé ẹ̀dì lónìí à tó bá dé kí bùkátà tiẹ̀ bá ní mo ṣe tán àmọ́ sọ́ọ̀sì àwọn òṣèlú ìlà ń pa náà ìsìlámù nìyẹn ìrìn àdẹ́tò fún àmọ̀nà wọn lọ́wọ́ nínú àwọn ọ̀lọ́wọ́ tàṣí fún wọn ṣẹ́láwà àti ìjọba lájọṣe o àwọn mẹ́ta láti ṣe àwọn mẹ́rin láti ṣe ìjọba gbogbo àwọn ìjọba kan máa gbọ́ mi gbogbo àwọn tábà lè gbọ́ mi àwọn tó bá gbọ́ kí wọ́n sọ fáwọn tó lè gbọ́ lẹ́yìn ìjọba òun náà làwọn olówó businessmen gbogbo àtọ̀rẹ́ àwọn ọmọ ṣe ti wá ẹlẹ́ẹ̀kẹrin òun náà làwọn tí wọ́n mọ̀ wá rí àwọn tí wọ́n mọ̀ yí rí kọ́dà kó délù kan kọkàn láfọ́jú kan ọmọ ìyá rẹ̀ lórí ẹ̀ bí ọba jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀jẹ̀ tí ó sì Islam ló sì jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn tí ń ṣe Islam ọlátìrán lọ́wọ́ ẹwà bí ìṣẹ̀mí wọ́n ṣe rọrùn àkọ́kọ́ ìrànlọ́wọ́ tẹ́sí fún wọn òun náà ni pé kẹ́ẹ̀jí wọn mọ̀ láà gàrí àti ráìsì kankan o kò tí kan ṣẹ́ o kò tí kan bóò ní ó fi kọ́lé o bóò lòun náà ṣe gbígbé sí ayé ìjọba jẹun rọrùn o bóò rẹ̀ àtọ́lọ́hùn sí ní dàrú kọ́mọ̀ jẹ́ pé ó rí ṣòro láyé yóò tún lè wọná ní ọ̀run ọlọ́wọ́n bá ní wà láti mú tún dá ilẹ̀ wọn tó musulmùn fẹ́ bá jáde láyé ara rẹ̀ pé o ara rẹ̀ ò pé o ọkọ́ lé o ọkọ́ o onílé o ní o onímọ́tò o ní o òbí ma o bí o ọlọ́kùnsítọ́kọ́ ọlọ́run yẹn o tá jáde láyé ní muslim ààrẹ ìtàkọ́kọ́ bá sá nìyẹn ààrẹ ìtàkọ́kọ́ bá sí ìtàkọ́kọ́ bá sá nìyẹn nítorí pé tàbá bá sáré yẹn gbogbo eré tábàkù tàbá sá tọ́bá ilé lògbúṣà yé nírọ̀rùn tí ò sí lọ́rùn tó bá ti kú ìmọ̀ nílọ ilé wọná ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn Islam anẹ́bìsà kó lékàn fún àwọn afọ́jú tó wà nínú àwọn sahaba láti jẹ́ kẹsìn ọmọ sí kíni kẹsìn ọmọ yé wọn lẹ́yìn náà a wá ṣèrànlọ́wọ́ fún wọn i'anatuhum ala ma'ishatuhum a ṣèrànlọ́wọ́ fún wọn lérí jíjẹ múmu wọn àdà wọn sí skul irú àwọn skul táwà yìí a mọ̀ sanwó wọn a fún wọn ní eh, scholarship gbogbo ìjọba gbogbo ìjọba ẹbẹ̀rù ọlọ́run o ẹ̀yin tẹ́ wà nípò ẹbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tí ọlọ́run bá alágbọ́lá fún ẹ̀yin chairman local government ẹbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ councillors ẹbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àwọn ìbálẹ̀ bálẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùdarí school ẹbẹ̀rù ọlọ́run àwọn ọmọ yìí ẹ má jù wọ́n tó máa dààmú pé wọ́n tẹ̀ tó wọ́wọ́ school fees káàkiri máa èèyàn ò rí ẹsẹ̀ máa yẹ owó táwọn ẹbí ẹ̀ ti ná èèyàn gbọ́ tẹ́mọye wàhálà tí wọ́n ti ṣe wọ́n ti ta lé nítorí ẹlòmí wọ́n ti ta gbogbo aṣọ nítorí ẹlòmí ó tún wá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ wá ní kí ẹni tí ò rí ẹni tí ò gbọ́ kọ́ mọ owó ká àwọn olóyè kẹ́ fún ní scholarship tí ìbáṣà wọn ọ̀rọ̀ tó wá lù yìí àtàwọn àtẹ̀yìn lájọ ní o àwọn náà níbẹ̀ o tó bá wo epo kúrò lábẹ́ ilẹ̀ àwọn náà níbẹ̀ ittaqullaha ẹbẹ̀rù Allah wattaqu yawmal qiyamah ẹbẹ̀rú dárí kìí àmọ̀tẹ́dọ̀ wájú ọlọ́run ẹni tó ṣe rí tí ń mú fùkáàkì ẹni tó lè rìn ẹni tí ń gbọ́ owó tó wá mìsì fún rẹ̀ àwọn eléyìí àwọn náà wá mìsì àmọ́ tí wọ́n yá ẹbẹ̀rú ọlọ́run gbogbo ẹ̀yin tí wọ́n kó wọn lé lọ́wọ́ èèyàn láṣẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ specialist ní gbogbo Nàìjíríà ẹ̀ṣẹ̀ àkólé kan lérí wọn ẹ̀ ń ṣe tó kọ́lọ́mọ́sà bá fún ní ṣojú báyìí lọ lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá gbogbo àwọn courses tí wọ́n fẹ́ ṣe kankan wọn lọ́wọ́ lérí ẹ̀ ẹ̀dọ́fẹ́sẹ̀ medicine ẹjọ́ ṣe ẹ̀dọ́fẹ́sẹ̀ engineering ẹjọ́ ṣe ẹ̀dọ́fẹ́ pé wọ́n fẹ́ sí iṣẹ́ ọwọ́ ni ẹ̀dọ́fẹ́sẹ̀ business ẹgbàsọ́bù fún ìrànlọ́wọ́ àwọn specialist ọ̀rọ̀ ìyàn ní lérí gbogbo awádùn mọ̀ tó kù ọ̀yìn mélòó mọ́ pé àwọn ìjọba àtàwọn olówó ńláńlá ìjẹ́ mùsùlùmí tọ́rọ yé lẹ́yìn náà wáyé bí ẹmọ́jà fi wọ́n lẹ́ o ọlọ́run lọ ma igi tí ó gbé yìí gbó ọlọ́run sì mọ̀bí tó ní bẹ́sẹ̀ lọ èyàn tó rò pé kò lè jẹ́ kankan ó lè jẹ́ mẹ́wàá ó o kí ló ń jẹ bóòní skúù rẹ kí ló fẹ́ kí ló nídìí èyàn bí lẹ́yìn náà àwọ̀ rẹ lẹ́yìn náà àwa tí a jẹ́ ọmọ ìyá àtẹ̀jẹ̀ àtọmọ ìyá tí ẹ̀sìn ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àlọ́wọ́ tá a ṣe fún wa òun náà ni pé ṣẹlá òlà àjìlísà àlùmáyínà alẹ́dìrásà alìmùnásìbà láhùn gbogbo àwọn irinṣẹ́ irinṣẹ́ tàà fi rìn irinṣẹ́ tàà fi gbọ́ àwọn irinṣẹ́ tàà fi mà wípé nǹkan báyìí ni wọ́n fún wọn àwọn wíṣà kan bẹ tọ́jọ́ pé wọ́n ètì wọ́n yẹn automatic ni tó bá ti separate báyìí yọ́ máa yí lọ fún rẹ̀ ni fẹ́rẹ̀ tọ́wọ́ fẹ́ gúnkè fún rẹ̀ yóò gún fún rẹ̀ ẹ̀dàkùn láwọn ìlú tẹ́sí ilé wọn ìgbádùn táwọn èèyàn gbá gan ọfẹ́ ìjùtẹ̀lómí ìgbà tí ń ṣe kíni tẹ́sẹ̀ rẹ̀ pé lọ ẹlòmí fẹ́ lè fẹ́ sàdúrà pé kójú oṣù ẹ̀fọ́ àbí kí ebi yẹ kójú kò sí wàhálà fún wọn àwọn tí àwọn tí e- e- etí wọn fọ́tójú wọn ò di tí ẹsẹ̀ wọn ò ríbà kankan àwọn ń gbádùn ní yàlá kátó wá pàwọn tí wọ́n ní challenge láàrin wọn wọ́n special hospital ni wọ́n kọ fún wọn ẹ̀yin ìjọba kílẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó ìlú kílẹ̀ ń ṣe ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ yóò nira fún wọn o kọ́mọ̀ bá nira sẹ́yìn náà hospital kan bẹ tó jẹ́ pé mustapha muhaki ni wọ́n pè é àwọn mustapha ẹ̀áka mo fi ṣíṣe rẹ̀ nígbà mo wà ní mo fi yẹn wọ́n ma ń ṣe wáàsí ní ẹ̀ẹ̀kan lóṣù táwọn àfáà ńlá máa ń wá ṣe fún wọn gbogbo àdọ́wà lọ́sílẹ̀tò yẹn àwọn special needs ni wọ́n a wà fi ṣíṣe àkálukú wọn lọ́kọ̀ kan kó tó di pé abẹ̀rẹ̀ wáàsí àwọn náà lọ gbọ́ lọ àwọn náà ń àwọn gbogbo tó fi ga kò ju máìkì ní méjì lọ gbogbo gíga rẹ̀ èmi wá ń pé ah, ọmọ kékeré ìlọ́lọ́n dáwò báyìí bẹ́ẹ̀dì tí wọ́n fún bẹ́ẹ̀dì tí wọ́n fún remote ó tún wá ní wheelchair wheelchair rẹ̀ ó tún nípò tó fi yàgbẹ́ torí kò lè dìde kò lè rìn ó rí àmọ́kọ̀gbọ́ ìtọ́yà mi lẹ́nu ti pé àwọn awo tí wọ́n kọ sójú ọ̀nà rẹ̀ wọ́n wá ní ọdún báyìí lọ wọnú yàrá látọdún yẹ kò sí ìjáde ń àwọn aka ọdún ní ti wá lé ní 20 years tó ti wọ́bẹ̀ 20 years gbogbo gíga rẹ̀ ojú báyìí méjì lọ gbogbo wá sí bu ẹkùn ẹ̀dá lòun ẹ̀dá làwa náà kí làwa ti bọ́lọ́hun tó lọ́mi sọ̀rọ̀ ti wá báyìí àbáníkàbùn lówó àmáwọn ẹran tí wọ́n wọ́n ti pèsè gbogbo nǹkan lọ́kàn máa wọ ni pé owó kìlọ̀ fẹ́fún òun ní gbogbo nǹkan tẹ́wọ̀n nídìí wọ́n ti ṣe ìyàgbẹ́ pẹ̀lú rọrùn lójú kan ìntọ́ pẹ̀lú rọrùn ìjẹun pẹ̀ pẹ̀lú rọrùn ìsìnkìlẹ̀ ayé wọ́n ti fi sílẹ̀ dìgbà tí ó bá tó lálàáfíà àbí dìgbà tí ó bá tó kú bí ó sì máa gbádùn lásìkò ọ̀run bá tó yẹ̀pẹ̀ ń bẹ nígbèrè rẹ̀ yóò fọwọ́ lé yẹ̀pẹ̀ yóò fẹ́ ojú yóò fẹ́ ọwọ́ Allahu akbar lóṣìṣẹ́ sallallahu alaihi wa sallam Ah, Allah akbar nǹkan bẹ̀lọ́dọ̀ ọlọ́run nǹkan bẹ̀lọ́dọ̀ ọlọ́run o ìmá dúpẹ́ o ọmọ dásìkò wà sí wọ́n wà gbé sílé wíṣíà yẹ́wà tẹ̀rí mọ́tù wọ́n wà tó wíṣíà wọ́n wà tó rẹpẹtẹ sínú hall yẹn gbogbo wà jòkó àfá ń bẹ nù wọn àfá nítorí wọ́n ní ká àfá kan wá sí wá sí fún wa ipé ara yín gan ni ó ti wá sílé ni ẹ̀dá kò torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀dá sàkólé kan pẹ̀lú wọn kọ́lọ̀ wọn bá gbàgbé àwa náà torí ànábi sọ̀rọ̀ kan ànábi ní mọ́nà fásá amómi ní kúrìbà gbogbo ẹni tí bá ń gbé ìbànújẹ́ kú fọmọ yẹ mi kúrò bí dúníyà nínú àwọn ìbànújẹ́ ayé nafasa Allahu anhu kurbatan min kurabi yawmil qiyamah nínú àwọn ìbànújẹ́ ọ̀run lọ́run téèyàn ọmọ wọ̀ tó wòṣì tó ní lẹ́nì kankan tí ó dá lọ́wọ́ ọlọ́run sì gbé ìbànújẹ́ kú fóun náà ọlọ́run gbé ìbànújẹ́ kú fóun náà tọ́wọ́ díjá lè kíyàmù yá mi nínú ẹ̀sìn wa ká máa ṣe conference fún wọn seminars nípa nǹkan méjìlá máa ṣe conference lélẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ jíjẹ múmu méjèèjì ẹ̀ náà ni wà á fi mú sọ́dáta wà á tú zaka lẹ́yìn òun kí lọ́kàn jama kí lọ́kàn lẹ́yìn òun oúnjẹ lọ́kàn òun <clears throat> number two lẹ́yìn náà a wà gbìyànjú ẹ a jẹ́ kí àwọn tá a wí yìí kí wọ́n túsì iṣẹ́ wo ni wọ́n lè ṣe ẹlòmí tó bá jẹ́ afọ́jú tí ò rí náà ó díé ó láwọn iṣẹ́ tó lè ṣe tí ò fi ní dalubára torí ìròrí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí gan tó bá ti jẹ́ special need ni pé nígbà tí òun ti wà nú wọn yẹn kó wọn fẹ́ kan kúkú mọ́ gbìyànjú kankan má kó wọn sọ bára di iṣẹ́ àwọn tó jẹ́ pé bára tí wọ́n gbọ́dọ̀ díṣẹ́ àwọn wà ẹ̀yàn wáyá ẹ̀tọ́ jẹ́ pé ọ̀rẹ́ wọ́n bá rẹ̀ èèyàn ẹ̀dàbù ọ̀rẹ́ ààrẹ yóò jí ó lè gbéra a máa fún lówó náà ni yọ́ máa tọrọ náà ni torí pé kò sí tó lè ṣe sẹ́rẹ́ tí ó rí náà tí etí rẹ̀ di ó lè ṣiṣẹ́ àbí lè ṣiṣẹ́ àkọ́dà lè fi sọ́bùn lọ́kàn máa náwọ́ ní pé 500 eléyìí o eléyìí 1000 eléyìí àbíkọ́ kọ́ fún wọn àìmọ́yẹ́rú wọn táwọn ti pàdé ń sọ mákẹ́tì dada yọ́kọ́ ló fi hàn wípé 10 naira lòun dá o 1000 lòun dá o lórí mọ̀ tẹ̀mí ẹni tẹ́sẹ̀ lò ṣiṣẹ́ tó tù rẹ̀ ṣiṣẹ́ tẹ́tì rẹ̀ ṣiṣẹ́ ó ní iṣẹ́ tó lè ṣe kí ni tó lè ṣe òun lè dè kó sọ́ọ̀mù ó lè ní irinṣẹ́ ó lè má ṣe bàtà ó lè má ránṣọ àkàwọn ara mọ́ sínú èyí tí òun ní fẹsẹ̀ wà mọ́sílì wo lára jẹmọ́ mọ́sílì ọlọ́wọ́ àbó ní oníná wọ́n ní ẹjá wá iṣẹ́ kọ̀ọ̀kan tó bá bá ẹnì kọ̀ọ̀kan ọmọ nínú àwọn tá wí yìí àmọ́ kí èèyàn wá sọ àdánwò tó bá kọ́ wá sọ di báárà kọ́ mọ́ sí sẹ́mì ìmọ̀ kọ́ wá wà lójú títì kóòrùn ọmọ apá kójọ ọmọ apá ó dì rínà ẹ̀ka àbọ̀ ẹgbùrú mẹ́ta yàgàbára yàgàbára làtífà ẹkùn wọ́n tó dáyàmà àgbàsọ́bù fún ọ àwọn iṣẹ́ kan bẹ tọ́jẹ́ pé àwọn èèyàn ọfọ́jú àwọn kọ̀mpútà kan bẹ tọ́jẹ́ fún ẹ̀ ní ọmọ tẹ́ tẹ́bá ti tẹ̀kútẹ̀ yóò sọ fún pé tẹ̀kútẹ̀ lọ́tẹ̀ ẹ̀hún yóò tó kọ̀lẹ́ tiẹ̀ yóò máa ṣiṣẹ́ yóò lè mọ́ lówó ẹjá pìrìpìà àbí kò fẹ́ sọ ẹni ká gbìyànjú ká wá ọ̀nà jẹ ti rọrùn tí ò ní jẹ́ wọ́n dẹni ìyẹn pẹ̀lẹ́ láyé torí pé ànábì sọ́bà sàábà ànábì ni là ń yà àtẹ́tìbà àdúkùn hizmatan ala dhahrihi kẹ́nìkọ̀ọ̀kan yìí kẹlọ lè gégi lóko kẹwàá digi hosma ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ hosma òun náà ní kéyò igi igi tí wọ́n dì ànẹ́bì ní kẹwàá digi ní kẹgbẹ́ sẹ́yìn kẹwàá lọ lè tàá khairu lahu min an yasa'ala ahadan fayu'tiyahu aw yamna'ahu kẹlẹ̀ lè tàá kẹgbowó ànẹ́bì lọ dájú kẹ ma wá tọrọ bára lọ́wọ́ àwọn èèyàn bọ́yá wọ́n fún yín àdúnwò wọ́n fún yín ìyẹpẹrẹ ni bí wọ́n fún yín ìyẹpẹrẹ ni ẹ̀yọ́ maya mi nípàdé ọ̀rọ̀ mi lẹ́yìn náà kásà àkólé kan lérí ìyàwó èyí tí ó kọ́mọ̀ jù ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn freshaners wọn ìrọ́kọ wọn ìríyàwó ìpìlẹ̀ ní kán fẹ́ra wọn ìpìlẹ̀ ní kán sí kíni kí wọ́n fẹ́ra wọn àmọ́ wọn tí wọ́n bá rí nítọ́jà ni pé ẹni tó jẹ́ specialist tó rí kọ́ ẹni tí ò rí tó náà jẹ́ specialist kọ́mọ̀dé pàà méjèèjì ni wọ́n ẹni tọ́gbọ́ kọ́ fẹ́ ẹni tí òun ò sékíní òun ọ̀gbọ́ kìí wá ṣe ìwọ̀ fún ẹni tí ọdá pé kọ́ fẹ́ sẹ́sàdì kìí ṣe ìwọ̀ ní Islam àrí àwọn àfà tí wọ́n fẹ́ ẹni tí ò lẹ́sẹ̀ àrí àwọn olówó tí wọ́n fẹ́ ẹni tí ò lẹ́sẹ̀ ẹni tí ò lójú àrí rẹpẹtẹ ẹni tí ò gbọ́rọ̀ àrí rẹpẹtẹ àwọn tó ti fẹ́ wọ̀nyí àwọn dápé

kásàmójútó ọ̀rọ̀ márèjì wọn torí ibi tí wọ́n ti ní tàlẹ́ǹtì jù ní ẹ afẹ́ra ṣá afẹ́ra aṣọ afẹ́ra bàtà afẹ́ra eh, machine kọ̀mpútà àwọn èèyàn máa ń gbìyànjú bẹ́ẹ̀ àmọ́ tó bá jọ̀rọ̀ afẹ́fẹ́ yàwó kọ́lọ̀ mọ́sàbá wa ní sí ọ̀rọ̀ wọn nírọ̀rọ̀ àtàwà náà níparí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo wa pátá kulluna mas'ulun gbogbo wa pátápátá òun náà ni ọlọ́run bá ó bi nípa àwọn special needs ọlọ́run ó sì fi àwọn náà nípa ìsìn ọlọ́run káwọn ọmọ sin ọlọ́run ọba lára wọn káwọn tá ń sin náà lára wọn káwọn náà máa sin Allah ká má ṣe ọlọ́run ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ ìyá mi fẹ́ kẹ́kọ̀ọ́ ní skul yìí àwa tá a rí pẹ̀lú gbogbo ń tabá ní tọ́ba dá aṣọ fi ràn wọ́n lọ́wọ́ owó fi ràn wọ́n lọ́wọ́ wheelchair fi ràn wọ́n lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀fẹ́ gbẹlẹ̀ sísù ẹ̀dáwó fún ẹ̀fẹ́ ràn lọ́wọ́ tó dẹ̀ yìí lọ́pọ̀ sídìí kan tó wù ní ẹ̀yìn lè já lamba já lamba káàkiri òun lè já lọ́dún kankan ọba débẹ̀ wọ́n láwọn ọgbọ́n tí ń sọ ọba débẹ̀ yóò ní òun gbọ́ ọgbọ́n tí wọ́n rí pẹ́lú wọn rí wọn fọ́n tó wọ́n lọ lọ́n fẹ́ lọ wọn nílá èyí tẹ́ rí ẹ máa fi kídí wọn kẹ máa fi sìn wọn yẹn ẹ máa fi súnmọ́ lọ́hun tẹ ma fi dúpẹ́ tí ọkọ̀ ẹ̀yìn tẹ ma dákẹ́ sọ fún ẹnu lásán ẹ ma ṣe kíjìmà ẹ ma ràn wọ́n lọ́wọ́ kẹ ẹ ma wá fẹ̀nà lọ́wọ́ yẹn dúpẹ́ fọ́lọ́ ẹ ma wá wọ àrà tọ́lọ́wọ́ dá nínú ayé yìí ah ọlọ́wọ́ bá aláǹsánú láwọ̀ fi àwọn ìlàbdí ma dáma kánà ìlàbdú fi àwọn gbogbo àwọn tí yà wárí tàgbọ́ àbí ààlè ìrìn gẹ́rẹ ká lè gbà pé orí pọ̀ níwájú ọlọ́run dáadáa sí pọ̀ níwájú ọlọ́run tọ́lọ́run bá ní fún wa ọlọ́run fi wálẹ̀ o ọlọ́run gbàgbé wa o ọlọ́run ọba aláwòsíkà fún wa ọlọ́run òsìkí ni ó gbé ètò rẹ̀ síbi tó wù ó dára tó wù ó sì ní dáadáa tó ní fún kálukú àmì ìdámbẹ̀lọ́ ni pé gbogbo tó bá wù ká sí ilé ayé kọlọmọsíwá lọmọ ẹnájú alìkìyàmà kọlọmọsíwá lọmọ alìjẹ́nà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون